وصحبه أجمعين وأتوقع سيرة النبي صلى الله عليه وسلم لسائي النبوة محمد صلى الله عليه وسلم إليكي ألوانكي أو ní أو قصد أدم به ثم رحل رسول الله صلى الله عليه وسلم ونزل قريبا من بدر وقد ركب صلى الله عليه وسلم مع رجل من أصحابه مستخبرا ثم انصرف لين ọgbọ́n tí a ti kà síwájú yìí wọ́n ní òjíṣẹ́ ọlọ́run kíkẹ́ máa bá a ó tó gbọ́rọ̀ lẹ́nu almuhajirin lọgbọrọ lẹ́nu àwọn ansor anabi wa gbéra wọn lọ títí nazala qariban min badrin wọn fi wá sọ̀kalẹ̀ sí ibì kan tó súnmọ́ badiru gazuwatu badir gazuwatu badir tá à ààyè kan ní jẹ́ badiru láàrin maka madina bẹ́ẹ̀ náà ní gazuwatu uhudin òkè uhudu òun súnmọ́ ìlú madina àjẹpé gbogbo àwọn ogun àwọn jihadu tá nábì jà yìí ó kọ ààyè tó ti ṣẹlẹ̀ náà ni wọ́n fi ń pè wọ́n torí náà anabi sallallahu alaihi wasallam sọ̀kalẹ̀ sí ibì kan tó súnmọ́ bádérò وركب صلى الله عليه وسلم مع رجل من أصحابه مستقبرا ثم انصرف anabuwa muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bá a ti gbọ́ wípé díẹ̀ ní nǹkan gùn ti ń bẹ pẹ̀lú anabi àtàwọn sọ̀hábẹ́ ńjọ́ náà wọ́n nínú àwọn tí wọ́n wá pẹ̀lú anabi sallallahu alaihi wa sallam arákùnrin kan bẹ pẹ̀lú anabi mustakbiran nta anabi ń lo òun fúnni láti máa fi wá làbárì nípa àwọn ọ̀tá táwọn ń lọ pàdé. فلما أمسى بعث عليا وسعدا والزبير إلى ماء بدر يلتمسون الخبر nígbà tí ó di ìrọ̀lẹ́ tó dalẹ́ wọn là nẹ́bi tí wọ́n á gbé aliyu bin abi talib wa sa'ad ibn abi waqqas wa abdullahi ibn zubair ila ma'i badrin yaltamisuna al-khabar àmẹ́tẹ̀ẹ̀ta yìí ìṣẹ́ta nẹ́bìrán wọn náà ni pé ẹ lọ́ọ́ bá wa ṣèwádìí ẹ fún wa ń ròyìn nípa àwọn tá ń lọ pàdé yìí àti sọ gbélé yìí fún wa pé gbélé yìí náà ló ń tẹ́yìn ọkọ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam o yorùbá náà ní màjàmásá làá fi máa àkíkanjú lógun èyí kan máa lọ wíì gbogbo strategy sọ yẹ kéèyàn náà ní kọ́dà bóyá pé ní à ń jáde à ń lọ ọ́ béèrè ẹ̀tọ́ wa kan náà nígbà ah, ẹjọ́ ẹ̀kọ́jẹ́ nìkan tiẹ̀ lọ wo àwọn wo ní bẹ́ńbẹ́ irú nǹkan wo gan ni wọ́n ń béèrè ìdíje abáwá débẹ̀ ni wọ́n máa gba àtìmọ́lé ah, lọ́wọ́ àmútọ̀ ah, ń lọ́wọ́ gbòòrò ẹ̀kọ́ báyìí akọ́ lọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi pé ẹ̀lọ́ bá wa wádìí kótó di pa wá sí kótó di pa débẹ̀ irú ẹ̀ náà là nẹ́bi ran àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀bí ridwanullahi ta'ala alayhim. faqadimu bi abdayni li Quraysh níbi àwọn náà ti ń fìmú fínlẹ̀ tí wọ́n ń wádìí pé ọ̀nà ibo wọn wà wọn dé ọwọ́ wọn tẹ méjì nínú àwọn ẹrú nínú àwọn ọwọ́ wọn tẹ méjì nínú àwọn ẹrú nínú kùráìṣì wa rasulullahi sallallahu alayhi wa sallam qa'imun yusalli nígbà wọn mú àwọn ẹrú yìí dé anabi ń kírun lọ́wọ́ sallallahu alayhi wa sallam wọn bá anabi tí anabi ń kírun lọ́wọ́ fasalahuma ashabuhu liman antuma àwọn sahabi anabi sallallahu alayhi wa wọ́n bi àwọn méjèèjì yìí pé ara bolẹ̀ yín liman antuma àwọn méjì ní kọ́ ifá méjì ní àwọn ọ̀tá àwọn ọ̀tá ìsìlámù pín sí ń jọ yìí bá a bá gbàgbé Abu Sufyanu àtàwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ pẹ̀lú ọjà táwọn ń kó bọ̀ láti ṣáàmù àwọn tábò Sufyanu ránṣẹ́ sí Mẹ́kà pé wọ́n ti fẹ́ dá wa lọ́nà o ẹ̀yin náà máa bọ̀ o àwọn sọ̀hábì ànábì wa ń béèrè lọ́wọ́ àwọn méjì tọwọ́ tẹ̀ yìí pé gúrúùpù wo lẹ́yìn bìlọ́ǹgì sí ṣé Abu Sufyanu lẹ́yìn tẹ̀lé ni àbí ẹ̀yìn àtàwọn tí ń bọ̀ láti láti Maka wọn bí wọn bẹ́ẹ̀. faqala àwọn méjèèjì dáhùn pé nahnu suqatu li Quraysh yá àwọn ará Quraysh ni. àwọn ará maka ti ń bọ̀ kọ́dà àwa là ń ṣètò tí wọ́n mú lómi ìyẹn ni pé ará maka ni àwa. فكره ذلك أصحاب رسول الله صلى الله عليه وسلم ودوا أن لو كان لعير أبي سفيان وأنه منهم قريب ليفوزوا به لأنه أخف مؤونة èsì tí wọn mú wá yìí tẹ tẹ́ àwọn sọ̀hábì ànábì lọ́rùn jọ náà kí ló dé tí o fi tẹ wọn lọ́rùn. àbú sùfíànù àtàwọn tí ń bẹ pẹ̀lú ẹ wọn bá làwọn àwọn tí ń bọ̀ láti maka tí ń múra àjà tí ń múra ogun bọ̀ àwọn àwọn àwọn múra èyí tó bu àwọn sallallahu alaihi sáà pé wo ló wú yàn pé á bàbá tiẹ̀ pàdé àwọn kan tá a já kọjá pa kínní àwọn díẹ̀ tí ń bẹ pẹ̀lú Abu Sufyan àwọn náà múra múra pé àwọn tó ń ṣègùn bọ̀ láti Mẹ́kà làwọn fẹ́ lọ pàdé expectation wọn ni káwọn méjèèjì tó wà àwọn tẹ̀ já ara àwọn tó tẹ̀ lábu Sufyan lélẹ́yìí bàbá mú àwọn eléyìí wọ́n jẹ́wọ́ fún wa pé ìdìbà ìgbìyànjú wà bàbá sì ti rí nǹkan afẹ́ gbàgbà lọ́wọ́ wọn káfi dín nǹkan wa dúkìá tiwa táwọn náà gbẹ́sẹ̀ lé àwọn ọ̀jáde ìjà á padà lé èsì táwọn eléyìí wá mú wa ọ̀yàtọ̀ fún kínní ọ̀yàtọ̀ fún táwọn retí wọn láwọn ẹni tẹ́ ẹ fẹ́ rí tẹ́ ẹ fẹ́ pàdé òun gan ara wọn làwa o àjẹpọ̀ àwọn náà ó jìnnà à wọ́n wá rò pé báyà wọn ń parọ́ ni pé báyà wọn fẹ́ fi dẹ́rù bá àwọn lómi àbá ti gbẹ̀rà ẹ má jẹ́wọ́ fún wọn pé ẹ̀yin díẹ̀ tẹ́ wà pẹ̀lú Abu Sufyan ẹni ẹwà ara wa ara mẹ́ka ti ń kógun bọ̀ níyìn o ní a bá gbọ́ yìí o ẹ̀rọ bà wọ́n kí làwọn sàhábà ṣe ń jọ náà ẹ̀ẹ́ naam. fàjà alu yadribunahuma wọn wá ń lu àwọn ẹrú méjèèjì pé ńgbà tí ìyá bá dùn yín ẹ ṣe kíni ẹ jẹ́wọ́. fàyidà àdáhùnmá bọ́ọ̀bù kọ́ọ̀lá nahnu li abi bọ́wọ́ ìyá bá ti bà wọ́n wọ́n ní ah, ẹ̀sẹ̀ wá jẹ́jẹ́ o lódodo àwọn àbú ẹ ara àwọn tí ń bẹ pẹ̀lú kíni àbú ni wá ntẹ̀fẹ́ gbọ́ náà nù. fàyidà sákẹ́tù ànùhùnmá àmọ́ bí. wọn bá ti dáwọ́ dúró tí wọn nà wọn mọ́ kọ́ọ̀là nahnu li Quraysh wọn náà sẹ́gbódodo ọ̀rọ̀ èyí tá a wí fún yín tẹ́lẹ̀ ń ná lọ́rọ̀ àwọn òsì pẹ̀lú Abu Sufyanu o àwọn ará Maka ti ń kógun bọ̀ ara wọn ni wa gbogbo gbàtẹ́lẹ̀ yìí ń ṣẹlẹ̀ ká má gbàgbé kí là ànábì ń ṣe ànábì ń kírun lọ́wọ́ sallallahu ìjà ànábì fara máa ń táwọn sọ̀hábẹ́sẹ̀ yìí kàlà ànábì fara má bòsí bó tilẹ̀ kọ́ ma kọ́dà kí yẹn sá bòsí fún ẹni tí yẹn ṣe mùsùlùmí ànábì fara má bòsí ẹgbọ́n tá ànábì wí falamma sarafa rasulullahi sallallahu alayhi wa sallam min salati ńgbà ànábì wa sálámà níbi irun rẹ̀ kọ́ọ̀dà ànábì wa ń sọ báyìí pé nafsi biyadihi mo búra pẹ̀lú ọlọ́run sẹ́mi mi ń bẹ إنكم لتضربونهما إذا صدقا وتتركونهما إذا كذبا إنما wọn bí wọn bá sòdodo ńgbà wọn bá parọ́ lẹ́ǹtì wọn lẹ bí ọwọ́ yà bá dùn wọn wọn wí ntí wọn mọ̀ pé ńlẹ̀ fẹ́ gbọ́ kẹta fi wọn lẹ bẹ́ẹ̀ bá ti wá fi wọn lẹ ìtara wọn tutù tẹ tún wọn bí wọn wà tún sọ kí ni wọn sọ òdodo anabi fúnra ẹ lọ́wọ́ ní wọn súnmọ́ wọn fún ma kọ́ọ̀lì anáhùnmá anabi sọlọ sọlọ ní òdodo ni wọn sọ ńgbà tẹ nà wọn gbogbo ìgbà tẹ ń kó nira bá wọn yìí wọn kàn ń wí ntẹ fẹ kí ni wọn ń wí ntẹ fẹ gbọ́ tẹ bá fi àwọn lè wí eléyìí náà oyó inú jẹ ya kọ́nù níwà nẹ́bùà muhammad sọlọ sọlọ àìtorí pé èèyàn mi ní ń ṣàbòsí àìtorí pé ara lé wa ara jama wa ara mọ́sálásí wa ara ìlú wa ní ń ṣàbòsí káwa pọn lẹ́yìn àkúmọ̀rí ta ni ó gbìjà rẹ̀ kò sínú lànà nàbà Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀dákun káwa náà kọ́ru ẹ̀kọ́ báyìí àwọn ìwọ̀nyí ń jọ náà kọ́dà kẹfẹ́ rí ni wọ́n ẹrú ni wọn kò sí nǹkan kan téèyàn torí ẹ jà nítorí wọn kèfèrí ni wọn àwọn tí ń nà wọn yìí mùsùlùmí làwọn ọmọlúwàbí làwọn tí ń nà wọn yìí àwọn tí wọn ń nà yìí kí ni wọn ẹrú àmọ́ síbẹ̀ anabi ọfà yìí àbòsí gbà wọn o kò jẹ wọn ó bò wọn sí o anabi sọlọ sọlọ ní ẹrú lẹ ń nà wọn lórí kí wọn bá a sọ ń tẹ ẹ fẹ kò rí bẹ́ẹ̀ àìṣe báwọn. kí la nàbí wá ṣe sallallahu alaihi wasallam ànàbí ni akhbirani ayna Quraysh èmi ti mọ̀ pé òótọ́ lẹ̀ ń sọ ara Quraysh ara Maka ní níbo wọ́n wà níbi tá nta wà yìí níta ní ìdènà tẹ́lẹ̀ yìí náà ká mọ̀ pé ẹlòmíì náà sì ń ṣerú àwọn tá a wí báwọn ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ náà bá sì ti mọ̀ bẹ́ẹ̀ yọrọ náà wọn máa pa fún a ẹ bẹ́ẹ̀ bá sòdodo fún wọn wọ́n ní gbàfa ẹ̀sà ti parọ́ fún wọn ẹni ọba ti gbọ́rọ̀ rẹ̀ dé bẹ́ẹ̀ nínú àwọn ọ̀nà pa wọn ni o ọ̀yẹ́ kéèyàn wà ń pòsíṣàn táwọn èèyàn rẹ̀ ó fi lè sọ pé á bọ́rọ̀ ti rí ni àmọ́ bí wọ́n bá ti mọ̀ pé ara rẹ̀ kínní ara rẹ̀ ògbódodo táwọn ẹrú yìí ṣe làwọn náà ṣe wọ́n wí ní ń fẹ́ tọ̀ sí bẹ́ẹ̀ ti fẹ́ nu ọ̀sẹ̀ tó ń lẹ̀ yorùbá yìí wọ́n ní bàbá ní ó dúdú ẹ̀fẹ́ birikiti bàbá ló funfun ẹ̀fẹ́ gbòò yorùbá nù ẹlòmíín náà sì máa fi rẹ̀ sípò tí wọ́n fi máa birikiti ni wọ́n fi máa gbòò fún ìgbà wọn nínú rẹ̀ ọ́ máa dùn kódà rọ àwọn yìí ni ọ́ kà kún èèyàn gidi. àmẹ́ni tó sọ fún pé ah, ntí wọ́n dudu dúdú yìí kò dúdú o ntí funfun yìí kò funfun o yóò rí lọ́tà ẹni tí ru ìwà báyìí bá ń bẹ fún náà kò fura o kò péyàn kí ara yẹn kọ òótọ́ kọ́dà bó tọ́ yóò gbéyàn ara ìkọ́ta lọ́dù kọ́ wa ń bí inú sallallahu alaihi wasallam níbi òótọ́ yìí náà ó rí àǹfààní ànábì ní kọ̀ láì bíi. wọ́n jẹ́wọ́ fún wa bẹ́ẹ̀ bá tàn wá náà ńkọ́ wọ́n jẹ́wọ́ fún wa para kínní àwọn tá a fẹ́ rí tá a fẹ́ pàdé yìí gan-an ara òfin àti wọ́n súnmọ́ wa ká múra kalẹ̀ àǹfààní kan náà nù bàbá wulẹ̀ wa ń tanra wa pé kàn parọ́ fún wa nínú owó dùn kò pè wa kò síbi tí ọ̀rọ̀ ti pè yàn torí náà tó kù ni pé ẹ sọ fún wa níbi àwà yìí síbi táwọn wà bó ti jìnnà tó àkùbẹ̀rẹ̀ ní àyìnà.

dé òkè lẹ́yìn òkè yanrìn yìí náà wọ́n wá àwọn òjìnà sí yín wàá ha zali kẹsì ìgbà kọ́lá kamil kọ́wọ̀n ìbéèrè kejì èyí tí ó wúlò fún wa nù nísìnyí àti bẹnẹfíìtì pé ní àmà níbo wọn wà dísáǹsì wọn sí wa wọn súnmọ́ wa ju Abu Sufyan táwa kó súnmọ́ ọ̀dọ̀ wa gan lọ wàá ha zali kẹsì ìgbà tọ ìbéèrè kejì tá a tún sáǹfààní ń bẹ gẹ́gẹ́ bí strategy ogun anabi ní kamil kọwù mélòó ni wọn ẹgbẹwọ fún wa sọmọ pé preparation tẹyìn ó ní ní bá ń lọ pàdé èèyàn mẹ́wàá ní jíjà wọ́n gbọ́dọ̀ yàtọ̀ bí wọ́n bá lọ́yàn pógún wọ́n gbọ́dọ̀ yàtọ̀ bí wọ́n bá lọ́gbọ̀n ni wọ́n ẹ̀jẹ̀ á mélòó ni wọ́n kọ́ọ́lá láàrínmánánà kí làwọn ẹrú yìí wí ọlá àwọn ọmọ anábìsí bìlíìfù wọn sallallahu alaihi wasallam pé a iye wọn o àwọn ọmọ àkà wọn dípò pa á mọ̀ pé iye báyìí ni wọn. anabuwa muhammad sallallahu alaihi wasallam ẹ̀kọ́ ní nkọ́ wa yìí gbogbo orú àwọn mẹ́tọ́ọ̀tì táwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn ọlọ́pàá náà ń lò náà. bá béèrè béèrè tó ń retí ansa tí ó yẹ kó wà straight forward tí ó wá ó tún gbé gbàgbó míì kìí ṣe lúlù rẹ táwọn wá ń lù wọn lẹ́ẹ̀kan ní ní ogun rẹ wọn àbọ̀lọpàá náà bá ń lù yẹn nítorí kọ́ bá jẹ́wọ́ lónìí náà ọ̀dà báyìí ńkọ ẹbí ń béèrè tí ò ní sọ kò ní ríbi sáṣẹ àfikọ́ dáhùn ànábì sọlọ sọlọ ní ọ̀dà ẹbẹ ẹjọ wà ní ẹ̀sà sì ń jẹun látijọ́ ẹ ti kó mọ́ká ẹ lè parọ́ pé ẹ̀ ń gbáwẹ̀ látijọ́ ẹ ti kó mọ́ká tọ́ bẹ́ẹ̀ bá fẹ́ jẹun ẹran mélòó mélòó lẹ̀ ni wọ́n ń pa lójúmọ́ kọ̀ọ̀kan sẹ̀rọ̀ ọlọ́gbọ́n ọ̀jọ̀gbọ́n là nẹ́bùwà Muhammad sallallahu alaihi ọláì àyàn máa wo pé kí lọ́ọ́ jọra wọn nísìnyí pé ẹran mélòó wọn ń pa ó ní níta nẹ́bí fẹ́ lò mẹ́ sọlọ́lá ọ̀sọ̀lọ́ ansa tí ò rí mú àwọn náà là nẹ́bí fẹ́ extract in an indirect way ọmọ yé wọn ọ̀dà lójúmọ́ kan ẹran mélòó wọn ń pa ǹjẹ́ lárúbáwá sábà máa ń pa bẹ́ẹ̀ bá wà lórí orin àjò ẹran ńlá ni bí rànkúnmí. Ra, mélòó ni wọ́n ń pa ní ìjọ kan bẹ́ẹ̀ fi jẹun àwọn ni àmọ̀yìn àkọọ́lá wọn ni èyí ò dá wa lójú gbẹgbẹrú ni wọn báyà wọn náà wọn ó ṣe wàhálà rẹ̀ ni wọn ó mú ni wọn pa ni wọn gba èyí dá wa lójú yawman ashara ńjọ́ mi àpá mẹ́wàá wa yawman tis'a ńjọ́ mi sì ní àpá mẹ́sàn anabi lọ ti tán dáa níbi náà faqala sallallahu alaihi wasallam al-qawmu ma bayna tis'mi'ati ila al-alf ẹ̀yin ẹ̀yà mi ẹ̀ mọ àwọn tẹ́ ń lọ pàdé yìí between nine hundred and one thousand ni wọn torí pé nínú màtá nàbì mọ inú experience lè yí òun èyí òun ṣe wá yìí gbé pọ máa mọ́ká lèyàn fi máa ń tí èyàn gbọ́dọ̀ máa ń tí wọ́n ń jẹ tí wọ́n ń ṣe tí wọ́n ń lù níwà nílùú tí wọ́n bí ọ sí o bàbá fẹ́ ṣe dáwà tí ó wúlò o gbọ́dọ̀ understand the environment rẹ ara pa nẹ́bí understand the environment rẹ ní tó lò yìí inú tá nẹ́bí mọ̀ ní pé ní lásà alárúbáwá bẹ́ẹ̀ náà ní dòní àwọn alárúbáwá yìí jẹran pé ìjàǹjà ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ kínkínkín ìlànàbáwọ ọba jẹun tó níná ọba pé ẹran kéékèèké ni òdìdí náà wọn gbé síwájú báyìí tó ń ká kọ́ máa yá jẹ ní ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ ó ti mọ wọn la pé ní a bẹ́ẹ̀ ọba rànkúnmí ẹyọ tí ó yóò yan o rànkúnmí ẹyọ tí ó ṣe kíni tí ó yóò yan o a wọn gbọ́dọ̀ jọgọrùn lọ lórí ẹ tọ bá wa jẹrà nkúmẹ yọ kan tá a bá pa mẹ́wàá mélòó ni wọn nù bàbá pa mẹ́sàn-án kọ́ alikọ́wùmọ̀ bẹ́yìn náà ti sàn ní àti wà ní àlè bí anabi ti mú náà lò sallallahu alaihi wasallam dákun gbélé yìí náà kọ́ máa jẹ́kọ̀ọ́ fún wa mùsùlùmí ò gbọ́dọ̀ gọ̀ nbọlọ ti ta lọ́fẹ́ fi tiẹ̀ jọ anabi gbọ́n sallallahu alaihi wasallam anabi yẹ fọ́ gbọ́n tiẹ̀ jàmbá dé wọn náà lè rí ni kọ́dà ń gba àwọn fẹ́ sàbòsí fáwọn tí èyí ṣe mùsùlùmí ànábẹ́ kọ́ sọlọ́sọlọ́ síbẹ̀ náà information tí wọ́n sì níìdì ọgẹ́tì rẹ̀ alqawmu bayna at-tis'mi'ati ila al-alifi. wa amma بصبص بن عمرو وعدي بن أبي زغباء فإنهم وردا ماء بدر فسمع جارية تقول لصاحبتها ألا تقضيني ديني فقالت الأخرى إنما تقدم العير غدا أو بعد غد فأعمل لهم وأقضيك فصدقهما مجدي بن عمرو فانطلقا مقبلين لما سمعا ويعقبهما أبو سفيان فقال لمجدي بن عمرو هل أحسست أحدا من أصحاب محمد صلى الله عليه وسلم àwọn méjì tí alimami ibn kasiri dákọ yìí àwọn náà mú information mi wá kí ni information ti wọn ńgbà táwọn dé bi odò omi tí ń bẹ ní badiru wọn gbọ́ tí ọmọbìnrin ẹrú ẹrú obìnrin kan tẹ́ ń sọ pé kejì rẹ̀ àwọn méjèèjì ń takùrọ̀sọ láàrin ara wọn ọ̀kan sọ pé kejì rẹ̀ pé ní bẹ́yìn ni owó mi tó jẹ mí ń jò lọ́sàn gbèsè tó jẹ ń jò lọ́sẹ̀ kínní tó ní san gbèsè mi ní faqalat al-ukhra èkejì náà wá dáhùn pé san o àmọ́ sọ ma pé ẹni àwọn ará mọ́kàrán lọ ṣáàmù tó lọ rajà wá ọ̀la ó àbọ̀túnla bí wọ́n bá sì dé ahmadu lahun ìgbà wọn ní torí iṣẹ́ ṣe iṣẹ́ tí ń bá ṣe owó tí ń bá gbà ń bẹ́ẹ̀ ẹni mọ̀lẹ́lá nìyẹn pé ń fi ṣe kínni ń fi sanwó owó rẹ̀ kí ọ̀jẹ̀ ní. báwọn méjèèjì yìí náà ti gbọ́ àwọn náà sáré láti lọ́ọ́ fún anabu muhammad sallallahu alaihi wa sallam níròyìn pé a ah, àwa náà tún get information kan o tọ́ra wọn náà ti mọ̀ gbogbo ẹ̀ ní ànábì kọ́ wọn bí wọ́n bá ní èèyàn ó dé lọ́la wọ́n mọ irú distance ibi tó wà síbi tí wọ́n ti ní yóò dé lọ́la nígbà pé wọ́n ti mọ iye ìrìn tẹ́lifẹ̀lì rìn lójúmọ́ bó ìṣẹ̀sìn lógún wọ́n mọ iye máìlì tó lè fi ẹsìn rìn ní ojúmọ́ wọ́n bá sọ fún wọn pé ah, ìrìn wọn ò lọ́la ọ̀túnla wọ́n gbọ́dọ̀ débi tá a wà yìí wọ́n lè sọ precisely pé Ìbàdàn wọn wà Ògbómọ̀ṣọ́ wọn wà ما أبو سفيان بابو سفيان ti rí ابو سفيان yìí فقال لمجدي بن عمر هل احسست أحدا من أصحاب محمد فقال لا إلا أن راقبين نزلا عند تلك الأكمة Abu Sufyan níjọ́ yìí òun náà ti di mùsùlùmí òun ni ń kó ọjà àwọn ará Maka bọ̀ ẹ̀wọ̀gbọ́n tóun náà dá kìlọ̀gbọ́n tóun náà dá ni pé ó bi màjídé yìí bẹ̀rẹ̀ náà tó pàdé pé sóògùrọ̀ kankan náà àwọn èèyàn Muhammad sallallahu alaihi wasallam torí pé àwọn náà ń wọ́nà táwọn ó fi avoid wọn táwọn ó lè escape tí wọn ò fi ní rí ntáwọn kó bọ̀ tí wọn ò fi ní rí gbà lọ́wọ́ àwọn. màdí yìí ni a èmi ò mà ìrìn kankan nù àmọ́ mo rí àwọn méjì kan wọ́n jọ wọ́n ilà anarọ kẹbẹ yìí ní nazala indatirikali akema àwọn ọkùnrin méjì kan gùn kankan wọ́n sì sọ̀kalẹ̀ síbẹ̀ wọ́n dúró díẹ̀ فانطلق أبو سفيان إلى مكانهما ẹwọ àwọn ọgbọ́n tó ti pẹ́ tó pé òun là wulẹ̀ ń dìbẹ́lọ́pù láyé lónìí Abu Sufyan náà fẹ́ mọ̀ pé a àwọn kọ̀sẹ́lòmíì tó lè tún máa gùn nǹkan ní circumstance táwọn wà yìí ní situation yìí àjẹpẹ́ ara àwọn sọ̀hábì ànábì ni àwọn tó ń rán wa náà lọ pé ìran àwọn akéde ẹ̀yàn lọ́wọ́ nàbí bọ́yọ̀ nàbẹ̀ wọn lọ ẹ̀yàn lọ́wọ́ nàbí bọ́yọ̀ nàbẹ̀ wọn lọ. àmọ́ kọ́ bá dáhùn lójú ẹgbẹ́ kí làbó Sufyan ṣe akhadha min ba'ri ba'irihima oníṣẹ́bẹ́ ni wọ́n gun nǹkan wọ́n gun rànkúnmí wọ́n ní bẹ́ẹ̀ ni àdìwọ́n wọ́n gun rànkúnmí ẹgbẹ́ kí làbó Sufyan ń wá kí ìgbẹ́ rànkúnmí ìgbẹ́ rànkúnmí wọn pé bó ti lè wọ́ jẹ́ra nǹkan mi wọ́n yàgbẹ́ ìmọ̀ bí ń ṣe ń rìn lọ àbíbi tẹ ni wọ́n dúró sí wọn ọwọ́ á mú ìgbẹ́ ràkúnmí fàfàtàwù ọwọ́ ọ̀tẹ̀ ọ̀fọ̀ ẹ̀mọ̀ pé ìgbẹ́ ẹranko yóò dìpọ̀ ọwọ́ àti kínní ọwọ́ àfọ̀ kínní ń wá fọwọ́ jẹ́dá fíìhì náwà fọwọ́ jẹ́dá fíìhì ànáwà. kí ló bá ń bẹ ọba kóró làbídùn bẹ kóró làbídùn kò síbi ti lè jẹ òun gbé gbogbo ẹ̀mí ni ni ó ṣe kí ni yọ wà nù èèyàn ni ọmọ pé ya ẹ làbídùn sọ́tọ̀ n ju nù ya فقال والله هذه علائف يثرب Abu Sufyan ní òun búra ló kọ Ọlọ́run nítorí òun rí yìí oúnjẹ ran àwọn ará Madina oúnjẹ kíni àwọn ará Madina kókó tó ní kíni nú tó tó ní kóró làbídùn kò síbòmí tẹ́ ti rí àbí tàwọn ará fàádàlà bẹ̀lẹ̀ ayírí ìlàtọ̀rí ti sáàhìn ẹsẹ̀kẹsẹ̀ lọ́ba ní báwọn ti wà yí gbogbo yẹn tọ́n ẹ̀ tọ́n back à ní lọ́ba yìí náà ọ̀nà ibi tí wọ́n wà níbi òun náà fi máa bo làwọn kíni ọ̀nà ibi tí ànágbé àtàwọn sọ̀hábé wà òun ní ìgbẹ́ ìgbẹ́ rànkómi tó rí tó fi mọ̀ pé irú oúnjẹ tí rànkómi jẹ tó fi yarú ìgbẹ́ báyìí kò sí irú oúnjẹ yìí ń bò mí àfi ń bo àfi Madina fanajà bó ti bọ́ lọ́wọ́ àwọn mùsùlùmí jọ náà nù ọwọ́ àlọ́ gba ọ̀nà míì òun là ń pè ní tariq sahel ọ̀nà Mẹ́kà sí Madina òun lọ́nà bádìwù tó straight ọ̀nà ibi tó jẹ́ bíi ibi tí ibu odò wà òní wọn ń pè ní yambo lónìí ní madina láàrin madina àti makabo tó ń jìnnà ọ̀nà tó ṣe kínní bí ìgbà tí lápèjúwe nísìnyí ọ̀nà tó yá sí bẹ́yẹn bá fẹ́ lọ ilẹ̀ haúsá òní ká gba ìlọrin jẹ́bà makwa àbí ọ̀nà tó ṣe dàrẹ́ǹtì lọ ńgbà ọ̀nà ọ̀dà mánìjà àwọn èèyàn lọ́wọ́ náà wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ èkìtì bá kó lẹ́kìtì wọ́n bọ̀ sí kogi wọn wà bọ́ sàbújá bẹ́ẹ̀ lómi jẹ́ ńlọ kánò lọ Kaduna nísìn náà nù wọn débẹ̀ náà àmọ́sẹ̀ mọ̀ kó jìnnà irun tábù sòfin àmì ṣèjọ́ náà nù ọwa avoid ọ̀nà abitọ́ ma fa àwọn sọ̀hábẹ́ wa ọwa lọ gba ọ̀nà bùnmi fanajà wàbáàzà ilà quraish yucallimuhum annahu qad naja huwa walciir waya muruhum ayarjici kódà abu sufyan lódodo. ẹsẹ̀kẹsẹ̀ lọ́ránṣẹ́ sáwọn ará mọ́tà tó múra jà pé kò nídìí kẹ́ wá mọ́ o àti bọ ní ọwọ wọn torí náà ẹ padà síbo ẹ padà lé bàbá ìròyìn eléyìí Abu Abu anabi pè ní fìràwọnù àlùmọ yìí àbújáàlì lọfà akẹkọrí pé kò sí ti ń jẹ bẹ́ẹ̀ ìjáde táwa jáde yìí ǹjẹ́ ó dá wa padà àbí ká fínísì ogbà àwọn mùsùlùmí yìí ǹjẹ́ wọ́n torí ẹ̀ jáde òun ni pé kí wọ́n má bàa gba ọjà àwọn dípò táwọn náà ti gbà lọ́wọ́ wọn ọjà náà ló ti ṣe kínní ni wọ́n ti rí kókó lálàáfíà yìí wọn ò rí gbà mọ́ ẹni tí ó léde ọjà náà sọ fún wọn pé kọ́dà ẹ padà o kò ní ìdìmọ́ o àbújá lè fa akẹ́kọ̀ọ́ rí òun sì lọ̀gá lọ̀gá àwọn àwọn kèfèrí kùrẹ́ṣì ní kí làbújá lè ń wíjọ́ náà wàlláhi la narji' hatta narida ma'a badrin wa nukrimu alayhi thalatha yọrọ o báwọn ti jáde yìí òdi báwọn bá débi omi bá dirú ibi tí wọn láwọn sọ abẹ́ ànábi wà ní àwọn náà débẹ̀ kọ́dà wàmú kírímù aléhi sàdáàsà á wàá pàtẹ síbẹ̀ òun mẹ́ta lásùn bẹ́ẹ̀ bàbá débẹ̀. wà ní sọ́rọ́bù kọ́mù gbogbo ẹni ọba ní ọtí kó gbé wá àwọn wàá mú ọtí àmúyó máa bá débẹ̀. wàtọ́gìrìbọ̀ alárò òsínà kìyàn kọ́dà wà gbogbo àwọn ọmọbìnrin tó mọrin kan tó mọrin dá tó mọ lùlù àlọ́ àlọ́ gbogbo rẹ̀ ládàáwò mbẹ́ torí pé kí ni fatahabu nàlárọ̀bù abàdà bàbá ṣe báwọn gbogbo lárúbáwá ló kù tí ọmọ bẹ̀rù wa pé àwọn eléyìí kọ́dà bọ́ bá lọ́ọ́ jà mọ́ wọn làwọn ọjà báwọn alárúbáwá yòókù bá ti gbọ́ báwọn kọ̀ sẹ́ni tí ó dé tọ̀ wa mọ́ èrò ti àbújáàlì nù àbújáàlì náà ìdí ó sí náà nù ogun bá dòrò yìí náà ni o gbogbo ẹni tí ń bá ń jọra rẹ̀ lójú tagbara rẹ̀ bá ń tàn án torí bẹ́ẹ̀ báyìí pàgbára tàn àbújá tó torí ẹ̀ jáde wọ́n ní òṣèkínní kò sí mọ́ onírọ́ o báyà bá ti jáde báyìí àbí ká fi hàn gbogbo èèyàn pé yẹ agbára ń bẹ inú tí ò da inú ròyìn tí ò da tí mùsùlùmí ò gbọdọ̀ ní kọ́dà bọ́ lágbára bọ́lọ̀ ń bá ti bọ́ mú ewu kan kó. àbọ̀lọ̀ ti sọ̀nà àbáyọ kan fún ọ tí ọ̀la tí ò nídìí kó o lo agbára ni gbàpọ̀lọ̀ ń sànù rẹ̀ àmẹ́kẹ́ yẹn wá pé rọ́ ànígbà sàtún dàrú náà ni ìwà kèfèrí ni o kì í ṣe wọ ọmọlẹ́yìn anabuwa Muhammad sallallahu alayhi wa sallam. فرجع الأقنص بن شريك بقومه بني زهرة قاتبة قد أنه وكفري جنة Al-Aqnas bun Shurayki òun lọ́gá gbogbo àwọn tó wá láti ìdílé Zuhra àwọn ní Abu Jali wọlọ́ máa ń tó kù tó ń wá o níbi táwa dé yìí òun àtàwọn èèyàn tó àwọn padà Abu Sufyan náà lọ́rọ́ ń sẹ́sí wa pé ilẹ̀ le ó sì ní òlé mọ́ èwo látún á kágídí borí pé àfi tá wọn lòun àtàwọn èèyàn tiẹ̀ àwọn padà amma muslim bin shihab bin abdullah walid zuhri afẹnìkan náà àwọn náà àwọn méjì nínú wọn tí wọn jẹ ń kó fún muslim ibn shihab ibn abdullah àwọn méjèèjì yìí nìkan ni wọn fà á kékọrí wọn tẹ̀lé abu jahali fa innahuma shahidaha yawma idhin wa qutila kafirin àtàwọn àtàbújálè ọgá àwọn alágídí kọsẹni ọgbẹmí kò ní bá dé òǹjọ náà gbogbo àwọn tí gírímánkáyì mọ̀tòmọ̀tò agbára ń bẹ gbogbo wọn ni wọn bá ogun bá dèrò lọ torí náà bá a ti gbà kéèsì ara wa kí mùsùlùmí ó jìnnà sí wa kèfèrí ìwà kèfèrí ni pé àsánì gbà wọn ní ìjà yìí ti tán wọn ní kò ní ìdìmọ̀ pé rọ rọ àfihàn wọn ni kò sínú wa mùsùlùmí o ìwà wọn ti torí mi tẹ́yìn ó sì má fi wà jọ wá ọlọ́run kí ọ̀dàkùn kò sí wa ní mọ́mí ní òdodo délẹ̀ sí wa lọ́mọlẹ́yìn anábùwà muhammad tààrà sallallahu alaihi wasallam kò sì gbà á lẹ́sìn fún wa. هذا والله أعلم وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين نعم نوع باسكو جاتكو انتظرني بيري نعم náà. ọlọ́kùnrin ọ̀kan ní dárísù èyí tó lọ ní ìkẹta sí ìsìnkà ní gbàtẹ́ almost towards the end ẹ sọ ìtàn ànábì Mùsá ó jọ bí pé ẹ ti rinlẹ̀ pé fídíò ló wà pẹ̀lú ànábì Mùsá gẹ́gẹ́ bí ìtàn sí àwọn ọmọ ìrántí máa bọ̀ kíkẹ́ láàfin rinlẹ̀ àtẹni tó wà pẹ̀lú rẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ torí pé ọ̀rọ̀ pọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn àlùfáà ẹ ìsìnmá pé khidiru ni àbí kìí ṣe khidiru la yuqaddimu shay'an wala yu'akhir kò sí àlékún ládàá kan fún yàn <laughs> kò sì dínkù nínú kíni ẹnu ládàá yàn àwọn kan bá ní àgbọ̀dọ̀ máa ó níbi àti máa ṣe dítéèlì rú yìí wọn òun ní bàbá wà ní kíláàsì tí a analyse ẹ̀kọ́ èyí wọn á pé ẹ lọ wo bí báyìí kọ́dà àwọn kan tún ní ẹni báyìí àwọn kan àmọ́ kò ní èdè nírú jálísà tá a fẹ́ kẹ́kọ̀ọ́ tàn gbèsè ayé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam torí ẹ̀ mọ̀ ṣe yí bẹ́ẹ̀. Now aleykum salaam. نعم. Naam. ìforíkalẹ̀ gbogbo ìforíkalẹ̀ lórí ọ̀rọ̀ rọ́kùnán min arkani sọ̀dá. gbogbo foríkalẹ̀ orí irun orígun ni wọ́n nínú ọ̀rọ̀ bí wọn sì ṣe nìkan àwọn orígun rẹ̀ kò dó dó bí ilé náà ní tí ò sọ orígun bẹ́ẹ̀ yóò ṣe ni pé bọ́bá mọ̀ pé rákà alákọ̀ọ́kọ́ yọ kó nu rákà tí ó kà ní kò nídìí kí kọjá àwọn wa tún bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ wà lórí rákà ẹlẹ́ẹ̀kejì lọ́rùn ti pé rákà lọ́kọ̀ọ́kọ́ tó ń kí o ìforíkalẹ̀ gíní ìforíkalẹ̀ alákọ̀ ìforíkalẹ̀ yọkan lòún ṣe èyí ń rákà wọn wọlé kò ní kà yọ yọ kó nù tó wọn ká rákà kejì ti ń kí lọ́rùn yọ wá sọ gíní yọ sọdọ̀ alákọ̀ọ́kọ́ yọ wá kí yọ wá pé dóòrì ni yóò kí mẹ́ta mi pé ni yóò kí méjì mi pé ni gbogbo ọ̀run tí ó bá ti ní orígun nínú raka tí ó bá lórígun kan nú raka ni ọ̀wọ̀run àyíká ẹ̀ àmọ́ bá tẹlẹ̀ bẹ́ẹ̀ lórí irun ntẹ̀yìn ọkàn ṣe ni pé yọ ìgbìnà èyí tí ò lórígun ni yọ máa wá ka ẹ̀mú rẹ̀ tó kù àmì ètò yìí pé ní ó ti kírun tán ó ti kálá sáré tán nísìnyí lẹ́nìkan wọ́n á rán létí mábìrìbì ń bọ̀ nísìnyí pé mo wò yín gbà tẹ́ ń kírun o. rákà kejì àbí kẹta àbákọ́kọ́ yín ẹ̀kanlẹ̀ borí kanlẹ̀ o kí ni ó ṣe yóò tún aláàtàrí ní ìkíni o ẹ̀ gáàpù ní ti pọ̀ èèyàn á gbọ́dọ̀ pé òun fẹ́ kí rákà kan nísìnyí kọ́ báyìí tó ń kí ní wákàtí kan wákàtí méjì sẹ́yìn ẹ̀wọ̀n kọ́ ọ̀hún mọ́ òjìye bòdìjẹ́nu so àmẹ́yìí tó bá ṣẹlẹ̀ nígbà tí yẹn wà ní orí òun yọ ọkàn ara yọ rákà ń kó nù ìjọ kà. نعم عليكم السلام نعم نعم إيه، قراءة الفاتحة نا أريد ملونا أجابي في فوريتا التي bẹ́ẹ̀ نكني ní نكني fatia náà jẹ bákàtí ọba ní fatia náà kò sí kíni kò dó anabi jẹ sọ yóò kàn bẹ́lẹ̀ yìí la salata liman lam yaqra bi fatihatil kitab torí náà bọ́ bá tẹlẹ̀ bí ó ti béèrè yìí ọkẹ fatia ọkẹ sura ọwọ́ ń dá òtún bóyá ọkẹ fatia yóò tún fatia mí kéde àmẹ́yìn ìdájọ́ rẹ̀ ni pé ó súnmọ́ pé fatia méjì ló kénu torí pé kò pé kò dá lójú pé òun èké tàbí ọpọsibù kò pé lẹ́ẹ̀kejì tó ké yìí ní ọjà fatiha ẹlẹ́ẹ̀kejì ó sì lè jẹ́ pé àkọ́kọ́ náà nù irú yìí òun ní ọwọ́ àṣẹ bàdí ó lé òun kún nù lòdìyẹ irú yìí tẹ̀yìn bá dá òtù bá nì yá bóyá mo lé òun kún bóyá fatiha méje mọ́ka irú yìí òun níta máa fi tán ara rẹ̀ láwọn tá a mọ̀ nínú ìdájọ́ kọ̀bùlì àbí bàájì ìròyìn ọmọ wa ṣe. Nàá mọ́lá Musa náà. Hmm. láti ilẹ̀ kálímátù Allah àwọn kẹfẹ́ rí náà mà kọ́ ní jẹ́bẹ̀. Sọ̀fìyẹ́. So, ẹnu eléyìí tí wọn gbà ní arrahman ẹnu eléyìí táwọn láwọn ọmọ ní kíni arrahman àmọ́ kí wọn gbà pé Ọlọ́run ọba ń jẹ́ allah kò lọ́dọ̀ wọn sotie wọn náà lọ jẹ kó wọn náà pé wallahi àwọn náà mọ̀ pé ẹnu bí àwọn ti sì gbọ́ tí wọn ti sì tò ní pé wọn gbà pé Ọlọ́run yìí jìnnà àwọn wá kíni àwọn kéékèèké mi ẹ yòókọ rìbú ila Allahi zulfa olùwọ́ba ti ń sọ fún wa pé fa inni qarib ujibu da'wata da'i ọlọ́run ló ń wò jìnnà torí náà bó ti jẹ́nu tó èyí tí wọ́n máa gbé pé àwọn ọ̀gbà àwọn ọ̀gbà òun ní jọ́ta nẹ́bí bá lọ ọlọ́wọ́ bá lẹ́yìn tí ń jẹ́ Allah tó ń jẹ́ kínní tó ń jẹ́ rahman la àwọn ọmọ rahman o na aleykum salaam wa ṣé o sì béèrè mọ́ náà. kò sí sùjúdù rárá nù sọlá ti jàdẹ́gbà. kí ló lè gbàgbé kí ló lè gbàgbé mẹ́. ṣé kò tí ì sálámà wọ́n ti kírun tán ẹ̀yin ó ti tán náà nù nígbà tí sọ nìkan ló kí ìrún ìrún tàwọn àyókù ọmọ bá òkú tí wọ́n kírun sí la sísan àwọn bò. Mhm. ìrún wo ìrún jàǹdà sáà yìí. نعم <laughs> ọbẹ̀ ọbẹ̀ tún tiẹ̀ kí ok ọba bọ́yá kábàrà kan àbí méje ok ẹ eléyìí ń yóò tó bí wọ́n ti ń tó yóò ké fatiha lẹ́yìn rẹ̀ yóò ṣe asàlátù fún anabi sallallahu alaihi wasallam bọ́yá ńgbà tó ń wá fi sàsàlátù yìí àwọn ti ka wọn ti ka bára mẹ́rẹ̀ẹ̀rin ṣé n tẹ ọ béèrè ni ẹ àwọn ti sálámà ẹhẹ pé kí ló wá kú òun ò sì kí ṣàdúrà fún òkú kò sí ka bára kẹta kò sí ka bára méjì làwọn onímọ̀ sọ ń parẹ́ ẹ̀ẹ́ ó lè kábàrà kọ́mọ wulẹ̀ wí nǹkan ma allahu akbar allahu akbar kó náà sálámà pẹ̀lú ìmáàmù rẹ̀ bọ́bá sì rí i pé ní a ó lè yá òun kọ́dà bó ṣe aláhùnmá sọ́rí làhá àwòlàhù wàhámù lọ́wọ́ òwì ọlọ́dà bá ṣe aláhù akbar ẹlẹ́kẹta kọ́sàdúrà fún kọ́wá kábàrà ẹlẹ́kẹrin kó ń lọ sí kínní kọ́sàlámà lópin ìgbà tí wọ́n bá ti gbé òkú yìí dìde àmì ìtọ́ ti rí i pé kò ní bá a mú bẹ́ẹ̀ kọ́ láì sí kọ́kàn kábàrà tiẹ̀ méjì ló fún ló ló ló bọ́ fún ni mẹ́ta ni ẹyọ kan ni kọ kábàárà kó ń lọ sàlámà ọwọ́ lébẹ̀ ọlọ́wọ́ rẹ̀ àfa yìí ti ń náwó láti ẹ̀kọ́ ọjọ́ tó wà lọ náà wà á rí kò náà. Naam náírà padà náà àrìbábọ̀ kò sí rìbá mi yìí hàn ṣé haramu ni àbí halali àbí so. èyí wọn wọnú ọ̀rọ̀ rìbá ṣebí ọsẹ owó níye tí wọn ń sẹ ń gbà wọn ẹ tọ ó sì mú owó náírà jẹ òfìgbà dọ́là l'ẹsẹkẹsẹ ẹ òfin rìbá ti kó mẹ wọn bá ti pé iye tí wọn ní wọn ń sẹwó lónìí náà kò sì pé náírà náà ni wọn ẹ kéńjì rẹ èyí ọ̀báyà tẹ fẹ́ béèrè ni pé lékèsè pé òun náà ń tọ́jú ọjà ń kó pamọ́ àbí èyí ò rí bẹ́ẹ̀ ntí ń jẹ́ ọ́dìn ní téèyàn tó kókó nílẹ̀ tòun ti pa àwọn èèyàn níbi rẹ̀ òun lòun kó dọ́là tiẹ̀ nílé àyìnbáyé dọ́là mi ń bẹ ní ń bẹ ní ọjà ẹ̀yìn ọba fẹ́ ra dọ́là ń rira torí náà ẹ ẹ mọ̀ yàtọ̀ ntí ń jẹ́ holding nù sẹ̀ríà tí sẹ̀ríà ní ọ̀tá àwọn ẹlòmíín náà máa béèrè pé àwọn rajà lé àwọn sì rí i pé owó rẹ̀ lọlẹ̀ nísìnyí ṣé dandan ni káwọn ọ̀tá ni àbí káwọn odó dé gbà tí kì í ṣe dandan kọ́ ọ̀tá àmọ́ májẹ̀mú ti bẹ́ẹ̀ ni pé ṣé ntáwọn èèyàn nídìí lọ́jà tí wọ́n tilẹ̀kùn mọ́ bẹ́ẹ̀ fún láti wọn bá rí mọ́ gbogbo bá pè é wọ́n rà èyí òun ni holding. ẹ̀kítàrù tí sẹ̀rí ọ̀fẹ́ nù àmọ́ kéèyàn ó wo pé jẹ́ ntọ́jú nǹkan mi bọ́yọ́ lọ nílé pé kí owó rẹ̀ ọ́ appreciate èyí wọn wọ̀ fi o tòtí ìwé eléyìí tẹ wí yìí bó ti jọ nù kò sí yẹn ti lè kó òun kó dọ́là tí òun jọ èlò ní gbogbo dọ́là jẹ tí kò fi ní sí dọ́là mọ́ ní <laughs> àmọ́ báwọn kan bá palẹ̀ dé àpò pọ̀ bẹ́ẹ̀ lóòótọ́. báyà bìrúdì chẹ́ǹjì ní àbáwọn kan ní tí wọ́n kó gbó dọ́là ńlẹ̀ èyí náà wọnú kínní ọwọ́ náà ṣìkàrù haramu gbogbo ní ọba ti fàmìlà fáwọn èèyàn tí wọ́n nídìí tàwa rìmúvù ẹ̀kọ́ pẹ̀lú pé àfẹ́jẹ́kọ́ wọ́n sì èèwọ̀ nínú ṣẹ̀ríà. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين